الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah àti ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹlódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àbí ọlọ́run kó wọn bá ní ṣàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tẹ́ fi ń gbóhùn wa ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore kó jẹ́ ká jọ jèrè láyé àtijọ́ ògbéni alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abubakar ayisa tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وقالوا الحمد لله الذي صدقنا وحده وهرثنا العرض نتبوه من الجنة حيث نشاء فنعم أجر الحاملين وترى الملائكة حافين من عول الحوش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó jẹ́ kí wọ́n wúlò fún wúmọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa hamida abdulwasir odùkọjọ bismillah kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam ládọ̀wọ́rọ́ wà ládìrọ́rọ́ rọ́wá Ibn Majah translation the prophet of Allah peace be upon him said there should be no causing of harm nor should there be reciprocating of harm transmitted by Ibn Majah lessons from the hadith one Islam discourages harming people two one should not reciprocate evil with evil. ọlọ́run bá ní fún àwọn ọmọ náà lálùbáríkà tó pọ̀ kọ́ ọmọ jẹ́ kí wọ́n gbàgbé mọ̀ ẹ̀yin arúgbó ọlọ́run lóru èyí a tó ti bọ́ sínú agbẹ́rin míì agbẹ́rin tá a bọ́ sí ni taharimu wasli sha'ab walwash walwash àáfàá ni a fẹ́ gbé yẹ̀wò gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká tètè pe àwọn ìyàwó wa súnmọ́ tòsí báyìí ká tó bẹ̀rẹ̀ wá sí ìtòru èní yìí ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa obìnrin ẹ jẹ́ ká pe wọ́n súnmọ́ tòsí báyìí ẹ lè tètè pè wọ́n kó tó di páàbọ̀ sínú wáàsí àwọn ọmọge àwọn obìnrin tó ń gbénú ẹbí yín náà ẹ tètè pé àwọn náà báyìí kán máa bọ̀ a fẹ́ bá wọn sọ̀rọ̀ lóru èní a fẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam a fẹ́ kà sí wọn létí a ti ṣàlàyé ìdájọ́ ọlọ́run lórí ọ̀rọ̀ ṣìnà ṣíṣe èèwọ̀ la pè a ti jẹ́ kó yé wa pé èèwọ̀ ló jẹ́ nínú ìsìláàmù ìwà ìmọ̀ pànìyàn tẹ́ ẹ dórí ìwà à ń a ti ṣàlàyé kọjá bákan náà a jẹ́ kó yé wa tẹ́tẹ́ títa èèwọ̀ ni nínú òfin ọlọ́run bó ṣe já sí pé ẹ̀ṣẹ̀ ni ká máa mutí aṣàlàyé ẹ̀ kọjá ibo la wá ń lọ lónìí bó ṣe tún jẹ́ èèwọ̀ nínú ìsìláàmù ẹ̀sìn ọlọ́run tó gbélé wa lọ́wọ́ yìí kí àwọn obìnrin kan máa fi runkúrun wọn mí máa fi runkúrun èyí tí àwọn obìnrin tó ti di tọrọ fọ́nkálé láàrin àwọn obìnrin tó ti di gbajúmọ̀ láwùjọ wa lénìí èèwọ̀ nínú islam ìdí tí ò fi dá a sọ fún wa ní òru òní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bákan náà ni gbogbo àwọn ń tá a máa ń yà sára jẹ̀mọ́ ká ya nǹkan sára tá a máa ń pè ní tàtú tá a kọ nǹkan sọmọ lára àbí tá a kọ sí níkùn bó ṣe jẹ́ èèwọ̀ nínú òfin ọlọ́run a tún ṣàlàyé fúnra wa lénìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀yẹn rúsìn ọlọ́run ẹ máa bá ní ká lọ àti ká máa fáìlì eyín jẹ̀mọ́ kọjá pé àwọ̀ á kírẹ́ẹ̀tì artificial èjì ọlọ́run fún ọ ní èjì níbi eyín rẹ ọwọ́ adọ́gbọ́n lọ fi ihò síbi eyín nǹkan mẹ́ta òun la fẹ́ gbéyẹ̀wò ní òru èmi kọ́lọ́n kó tọ́ ara wa sọ́nà àáfàá lẹ́yìn tẹ́ ẹ jẹ́rúsìn ọlọ́run ẹ lọ gba o ìsìláàmù dá sí ètò òmúra fọkùnrin àtòbìnrin nínú òmúra tí ìsìláàmù fẹ́ fóbin òun náà nìkan túnrun wọn ṣe kán ṣe irun wọn lọ́sọ̀ọ́ obìnrin tí ó bá dirun kó dirun rẹ̀ kó dáa kó dùn wò obìnrin tí ó kó irun rẹ̀ kó kó irun rẹ̀ kó ọmọlúàbí ṣùgbọ́n ìsìláàmù ṣe léèwọ̀ fòbíin pé ẹ má soge wọjá ànámọ́ o ìsìláàmù wọ́ọ̀nù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ má tẹ̀lé ìlànà èṣù nínú oge ṣíṣe o torí wípé èṣù ó ti ṣe àdéhùn póun ó ṣì ọmọ aráyé lọ́nà o wàlàùdìlánàhùn wàlàùmànìyànàhùn wàlàámùrọ̀nàhùn fàlàyùbàtìkúnà azanal ànàá wàlàámùrọ̀nàhùn fàlàyùgọ̀yìrúnà kọ́lùkọ́lọ́ ní sọ́rọ́tù nìsa Quran chapter four tá a bá lọ́wọ́ láti bíi verse one seventeen one eighteen one nineteen èṣù ti ṣèlérí tó lágbára òun ó ṣì ọmọ aráyé lọ́nà òun ọ̀jẹ̀ kan máa tàn máa ń tọ́takótọ́ lọ́hùn òun ọ̀pá wọn láti àwọn oge tọ́takótọ́ lọ́hùn gbogbo orú àwọn nǹkan yìí òun ọ̀jẹ̀ wọn máa yí ẹ̀dá ọlọ́run kò bọ́lọ̀ ń bá ṣe dá wọn kò ní í tẹ́ wọn lọ́rùn èyí wà nù tẹ́sù fi ń lérí níwájú ọlọ́run ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ni ọlọ́run àwọn tó bá jẹ́ ọlọ́run èṣù ọmọ jèrè lára wọn bá a ṣe tú àwẹ̀ rọ̀mọ́dọ́nà tí kálukú náà máa pè jí mọ́ tí kálukú ọmọ ya tàtú àṣetáàwẹ̀ bá lọ ẹ má jẹ́ apadà síbẹ̀ ọyẹ ẹ̀jẹ̀ á máa wò ní kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mú látòrí fífi runkunrun fóbìnrin yálà àti attachment ni o àti bob marley ni o agbéwìgì bọ́rí ni o àfihàn ẹran kan sórí ni o ìbáà jẹ́ koríko gíláàsì náà fi ṣe ni gbogbo àti túmọ̀ sí pé obìnrin ó fi nǹkan sórí tó jẹ́ rẹ̀ ó eléyìí ti kó sínú wáṣílù ṣáà ìyẹn ló fà nínú àdìsí ìyá wa Asma kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn wọ́n ní anamọ́rọ́ ata fáàlátì nàbíyà sọ́lọ́lá àlùwàsálàm fàkọ́látì yá Rasulullah ìnàbùnátì àsọ̀ọ̀bátì àlàhásùbà wọ́n lóbìnrin kan lọ́wọ́ bá ànábì wa kíkẹ́ àtijọ́ kó máa bá ànábì ó òjìṣẹ́ kòkòrò ti jẹ orí ẹ̀ tán fàtàmọ́rọ́kọ̀ ṣáàrùwá irun rẹ̀ ti reje kò nírun lórí mọ́ wà ní ìzàwájì tó ha mo sì fẹ́ so yìgì fún láìpẹ́ ìlọ́nlọ́lé ọkọ̀ fẹ́ẹ̀sì mọ̀ pé nínú tá a gbọ́dọ̀ pera wa sákìyèsí gbogbo ẹ̀yin sisters wa in Islam ìwọ náà ò ń lò jáàbù lóòótọ́ ọwọ́ adijọ́ nìka ìrẹ nìwọ náà wá ń lọ sóge bí oge èṣù oge ẹjọ́ kan ọ̀fẹ́ fi kó bára rẹ níwájú ọlọ́run ọba àlekè ọlá nìwọ náà wá lọ gbérun lọ lọ gbérun sórí ìwọ náà wàá gbọ́ àdìsí obìnrin yìí wá ń bà náà bíi pé ọmọ mi mo fẹ́ sìn lọ lé ọkọ ni kán lè mọ̀ pé ìyàwó eléyìí ìyàwó alárédè ni ìyàwó tó gbọ́n pa rẹ̀ ni afa afi lùfi yìí ṣé kí n bá a fi runkunrun ṣé ká sorun márùn rẹ̀ ẹ máa wọlé irun rẹ̀ ti re jẹ kò nírun lórí ni o ṣèbí irun tiẹ̀ ò re jẹ tó o tó ń fi kún ẹni tí irun ẹ̀ re jẹ rè náà ń bi ànábì ó tún lọ ilé ọkọ sọ̀mọ́ pé yàwó ó yẹ kó soge lọ ilé ọkọ ẹ̀ kọ́kọ́ náà ò rí kọ́mọ̀ rò pé masha allah ìyàwó mi lọ dáa tó báyìí ànábì ní là kò sí ń tọ́jọ́ ànábì ní fi run kọrun torí pé làánà lọ́wù lìwáàsì látà wàlìmọ̀ òṣùlà níbòmíì wàlìmọ̀ sáúsílà ànábì lọ́lọ́run ti gégùn ó bínú sí àwọn tí wọ́n ń fi rún kúrun wọn àtẹni tó ń bá wọn fi rún kúrun láṣẹ ń sọ fẹ́yìn mùsùlùmí tó jẹ́ pé iṣẹ́ aṣerunlóge lẹ́yìn ń ṣe lóbìnrin ẹ sọ ṣe o kò sí ní tó burú kọ́ mọ́ ọkọ̀ṣẹ́ ìyá dressing ṣùgbọ́n tó bá fẹ́ kọ nílùú tiwa ń bì àwọn ìyapa ọlọ́run kò síṣẹ́ kan tí ò lẹ́sẹ̀ nú gbogbo sẹ́kọ̀ọ́ kan ní ìyapa ọlọ́run ìyapa ọlọ́run bíi iṣẹ́ yìí ọ̀kan nínú ẹ̀ ní kẹ́ ẹ máa báwọn èèyàn fi run kúrun ìwọ tó ń àwọn èèyàn fi run kúrun pàdíìsì làǹkàì làánà lọ́wù ọlọ́run mẹ́jẹ àrí làánà rẹ̀ ìgbèdínà sí kẹ ọlọ́run ni àìní ìwọ àlùjá náà ní jẹ́ bẹ́ẹ̀ ìbínú ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó fi run kúrun ẹni tó tó bá àyàn fi run kúrun náà ọlọ́run ṣẹ́bi lé àwọn méjèèjì hadith yìí ti jẹ́ kó jẹ́ wa pé kódà kéèyàn ọmọ nírun lórí a gbọ́dọ̀ fi irun kọrun nínú hadithi míì èyí tọ́jẹ́ ti àáfàá wa abdullahi ibn umar kọ́lọ́mbà ní kẹ́ bàbá àtọ́mà àwọn ń sọ fún wa pé anna rasulallahi sallallahu alaihi wasallam la'ana alwasilata walmustausila walwashima walmustaushima wọ́n ló jíṣẹ́ ọlọ́run ṣẹ́bi lé àwọn tí ń fi rán kọrun àtàwọn tí ń bá wọn fi rán kọrun àtàwọn tó ń ya nǹkan sára àwọn onítàtù àtàwọn tó ń bá wọn yà á ìyẹn la ṣe ń sọ fún wa nínú tá a máa ṣe lẹ̀ Yorùbá tí ó kù díẹ̀ káàtó òun ni ká kọlà sọmọ lójú kèé ṣe ìlànà Islam alhamdulillah Ọlọ́run ti ń bá ní parẹ́ kódà kó ṣe one one kó ṣe akọ rẹ̀ mẹ́ta kó ṣe gọ̀ọ̀mù ìwọ la máa gbogbo àwọn oríṣiríṣi ìlà tá a máa kọ́ ńlẹ̀ Yorùbá hàn lẹ́yìn ẹ̀yìn tán ti kọ́ fún aláforíjìn lọ́lọ́run ẹ mọ́ kọlà fọ́mọ ó ti kó ń tà ń sọ inú àyè máa kọ nǹkan sọ máa ń kún kódà ìlúmíì tó fẹ́ẹ́ fi ìfẹ́ ọlọ́run hàn yọkọ̀ alihamudulilayi sí ikùn ọmọ eléyìí náà kìí ṣe lànà ọlọ́run ẹ mọ̀jà máa ya tàtú sí ara pé dórí ẹ̀yin ọmọ obìnrin náà fẹ́ lọ ilé ọkọ lẹ́wọ́ ya tàtú sára eléyìí è ṣe ìlànà ọlọ́run àdìsí abdullahi ibùnà masoud òun náà sọ ń tọ́jọ báyìí ó ní pé ọlọ́run láàánà àwọn tó ń ṣe tàtú àtàwọn tó ń bá wọn ṣe wàlìmùtànà misọ́t wàlìmùtàfà lìjáàtì lè host àtàwọn tí wọ́n ń fi ihò sí àárín eyín wọn àlìmùtàgàjìrá àti khalqallah àwọn tí wọ́n ń yí ẹ̀dá ọlọ́run po arapa ń yẹ̀dá ọlọ́run po náà ní ká máa bora mùsùlùmí èyí máa bora tọ́ ọ bá dúdú bàpọ̀ lọ́n dán dúdú dúdú rẹ tí èdíjọ́ gbèdà kìámọ̀ tọ́ ọ láìtì láìtì rẹ ò nídìí kọ́ wa máa dọ́gbọ́n sí i torí náà arapa tún yí ẹ̀dá ọlọ́run po òun náà ní máa bora jẹ̀mọ́ ntọ́lọ̀ ń ṣe fún wa nítorí kó lóore nìyẹn ẹ jẹ́ ká dúró lórí eléyìí ká má máa wá sọ pé àmọ́ yí ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń bá fún ọ léjì alhamdulillah tí ó fún ọ lọ lọ create artificial eléyìí níwọ̀nba díẹ̀ tá a lè sọ torí a fẹ́ fi kú ìsì síta lónìí gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní ọdọọdún ẹ̀yẹ́ rúṣẹ́ ọlọ́run ẹ jẹ́ ká túbà o ìmọ̀ firunkunrun kìí ṣe lànà ọlọ́run ká fáìlì eyín kìí ṣe lànà tọlọ́run ìmọ̀ kọ nǹkan sára kìí ṣe ìlànà ọlọ́run ọlọ́run forí jìn ẹnì kọ̀ọ̀kan wa o láti ilé ẹ̀kọ́ mọ̀fìlìhùn wọ́n ní ká fi àwọn question síta gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní ọdọọdún pẹ̀lú yọ̀ǹda ọlọ́run èèyàn mẹ́ta tí wọ́n bá gba àwọn kwẹ́sàn dáadáa tí wọ́n gbà wọ́n dáadáa tó sì já sí wípé ìdáhùn wọn lọ́kọ́kọ́ wọlé àwọn náà nílé ẹ̀kọ́ yóò fún lẹ́bùn tá a kéde okọ wọn àtẹ̀bùn tá a fún wọn nínú ètò yìí kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè mẹ́ta péré òun náà la fẹ́ fi ta ìbéèrè àkọ́kọ́ ni wípé dákọ tọ́píìkì márùn-ún àkọlé márùn-ún nínú tọ́píìkì tá a ti fi sọ̀rọ̀ lórí ètò wa ètò alimoflehun ní ìjẹ́ra 1442 yìí kí ni tọ́píìkì márùn-ún tá a ti fi sọ̀rọ̀ nínú ètò wa lọ́dún ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ànábí ọlọ́run márùn-ún tán máa ń pè ní azmi azmi àwọn ànábí ọlọ́run márùn-ún tán jẹ́ ànábí tó nípinnu ẹ̀mí àwọn ànábí ọlọ́run yìí bá ní kọ orúkọ wọn jáde ẹlẹ́kẹta tó parí ẹ̀ o kọ àwọn ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam àwọn ọmọ tànábì wa bí orúkọ àwọn ọmọ wa Muhammad sallallahu alaihi wasallam sallam orúkọ àwọn ọmọ yìí náà bá ní kọ ibo láàmú wa fi ánsà ránṣẹ́ sí nọ́mbà wa tá a máa ń pè yẹn náà ni nọ́mbà zero eight zero five two six one five three zero eight lẹ́ẹ̀kan sí zero eight zero five two six one. five three zero eight ibẹ̀ lẹ́ẹ̀ máa fi ìdáhùn lórí àwọn ìbéèrè mẹ́ta wọn àkọlé márùn tá a ti fi sọ̀rọ̀ lọ́dún yìí àwọn ànábí ọlọ́run márùn-ún tí wọ́n ń jẹ́ ulul azmi àwọn ànábí ọlọ́run tán nípinnu ẹ̀mí tó ga àti orúkọ àwọn ọmọ ànábí wa Muhammad eléyìí ni tá a fi síta ní ọdún yìí láti ilé ẹ̀kọ́ mọ̀fìlì wọn ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí ilé kéwu wa mazuli muflihin alislami admission lọ lọ́wọ́ níbẹ̀ wọ́n wọlé fún new academic session ní Saturday May twenty two lẹ́yìn ìtùnú ààwẹ̀ bákan náà mufleon high school tọ́jẹ́ ti secondary school wa náà admission lọ lọ́wọ́ kódà ẹ̀fẹ́ mọ́mọ́ wá láti tọ́ tàm ẹ lè mú ọmọ yín wá fún twenty twenty one twenty academic session náà àti ń ta fọ́ọ̀mù síta táwọn èèyàn ti ń wá gba fọ́ọ̀mù anbili wa náà ti wà nílẹ̀ so ẹ máa kó àwọn ìwá sílẹ̀ ẹ̀kọ́ mufleon láti wá kọ́ ẹ̀kọ́ ayé tó yè koro àti ẹ̀kọ́ ẹ̀sìn títí òru ọ̀la táàtún máa pàdé èmi ọmọ ya nínú ẹ̀sìn Islam Rasheed Hashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh